bọ́ ọ bá dàgbà kí ló ń tọ́ ọ fẹ́ jẹ́. olè ni mo fẹ́ mọ jà. olè. Palaba yìí ti mo ti jó ń lódìdí lódìdí mo ti jẹun gbogbo lódìdí lódìdí mo ti jẹ gbogbo ìdídí ayé ìtọ́ iṣẹ́ àti yín kọ́ ló fẹ́ mú mi mọ́ ọ̀fọ̀ yìí ò lè ṣe ọkọ lára mi. àmọ̀tẹ́kùn ò ní gbóhùn ẹ̀kọ́ kó má ta ti wèrè ariwo tó ń gbọ́ ló jẹ́ kí n wá. ẹni ló ní gbó ẹfọn ló nà dàn tí ò bá mọ̀ bóyá kò béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà. kí ni ìṣòro yẹn. ọ̀gá ọlọ́pàá jẹ́ torí tí bá ká ẹ mọ́lé màá pa ẹ́ fà á máa pa gbogbo ilé ẹ̀rùn. kékeré ẹ̀rù. kí ni pé ìjọ máa fà ọ̀rọ̀ àwọn lọ́wọ́ tó bá di wípé máa pa ẹ́. mélòó ni kékeré ẹ̀kún yà tóbi jẹ́wọ́ bí ẹ kó o ṣe ṣẹ́kùn ń bọ̀ bá ẹ. ó ti ẹ̀ da abá yín rìn owó ìlú lẹ̀ ń pín. owó ìlú owó yín ni. ẹ̀sùn àpẹyẹ àti ìpín sára ẹ dìde sókè. ìdà àti àdá tó bá bà àkọ́jẹ́ ó rìn lù ṣé wọ́n ní mo pass through the process yẹn kí n tó yẹ láì kí n ṣe president. kékeré ẹkùn. ẹkùn ni. àgbà ẹkùn. ẹkùn náà ni. boko ò bá jù. kì í kó.